ṣé oúnjẹ wọn ló wà bẹ́ẹ̀ yẹn. ó ní o. gbọ̀ngàn ò jẹ́ tiẹ̀ farabalẹ̀ díẹ̀ bó ṣe kó mú mi kó tó. ajá tó rí ni tó gbó tó fi gbà kan yọmọ nire ẹ wá díẹ̀ wò dáadáa dáadáa ó lọ́wọ́ kan nínú màmá ni ó ṣùgbọ́n ó dábàá dábàá. fún ọpá àwọn ọmọkàn tó ń ṣe yín níṣẹ́ lẹ́ ń sunkún látàárọ̀ mo tún pè wọ́n láàárọ̀ wọn lórí ẹkún iná lẹ́wà mo ti pe nọ́mbà yín ẹ ló fún yín pa àǹtí mi kí ló ṣẹlẹ̀ wákàtí mẹ́ta ni skul mi sínú ilé bíbá mo tún dénú ilé orí ẹkún iná mo tún bá yín tẹ̀ ẹ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ àǹtí mi tí ìbá ṣàlè sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi ẹ má lè sọ fún mú mi. ọ̀rọ̀ ilé ayé mi ti sú àǹtí mi kí ló rí tẹ̀ ń sọ̀rọ̀ báyìí ẹ ṣé ẹ mọ̀ pé ìdùnnú yín òun ni ìdùnnú èmi àti mọ́mì ni ẹ kí ló rí tẹ̀ ń ṣe báyìí nǹkan tó bá ń dùn yín lọ́kàn tẹ́ ẹ bá lè sọ fún mi ẹ sọ fún mọ́mì. ìwọ náà wò ó wojú orí mi kí ni nǹkan gan-an wá lára obìnrin tí mi ò ní mo ti bíra mi bíra mi mo ti béèrè béèrè ṣé mi ò tiẹ̀ wá lẹ́wà bó tiẹ̀ ṣe kékeré àbí wà ní mi ò ní ni tó fi jẹ́ pé èmi nìkan ni mi ò lórí ọkùnrin mi ò rí ọ̀hún kan pè ní pé arábìnrin ò kí ló ń tà ìwọ kẹrẹ apààrọ̀ ọkùnrin bí ẹ pààrọ̀ aṣọ ni báyọ̀ máa wá gbẹ̀gbọ̀n àbẹ̀ títí fẹ́mi àbẹ̀ àbẹ̀ ikú ti àwọn àdàpọ̀ fojú ẹ̀ ráre ráre ráre ọmọ yẹn sì ń wà náà gbogbo àwọn tá a lè lọ sí sukùl gbogbo pátá náà o ti bímọ tán ó ṣe ń ṣàbíamọ lọ́wọ́ kí ló dé ọlọ́mọ ẹ̀kọ́ rí takò mí kí ni mo ṣe wọ́n lọ kí ni mọ́ mi ṣe ìgbà tó bí mi báyọ̀ lọ́wọ́. etí mi tí n bá sọ fún yín pé gbogbo nǹkan tẹ́ ń sọ yìí mi ò mọ̀ sí irọ́ ni mò ń pa bó bẹ́ ṣe ń sunkún yìí ìyín ò ní kó yín ò solve problem àǹtí mi mo wá fi dá yín lójú mo fi dá yín lójú pé ẹ máa ṣe ìgbéyàwó kí èmi kí n tó gbé ọkọ wá sínú ilé yìí ó dè dá mi lójú pé láìpẹ́ ẹ máa ṣègbéyàwó. irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu ìwọ rẹ gbogbo ara mà fẹ́ sọ́nù ẹ̀ ṣé mi ti mi ìlẹ́nu ìwọ ṣé mo fẹ́ pàdé ẹnì fẹ́ràn lọ́la ni. Ah, ẹ wo àǹtí mi nǹkan tí mo fẹ́ nìyẹn ẹ máa ṣe ìgbéyàwó láìpẹ́ nínú ilé lẹ máa ti ṣe ìgbéyàwó ẹ dẹ̀ máa ṣe ìgbéyàwó kí èmi àbúrò yín kí tó ṣe ìgbéyàwó because tínú yín bá dùn nínú tèmi náà máa dùn nǹkan tí mo fẹ́ nìyẹn. àǹtí mi ẹ má jẹ́ kémi àti yín jà ọ́ kẹ́ wá jẹ oúnjẹ yín. wedding gift tún ga ooo. Oh. Ọlábísí. Mádàkóró Mádò. Ọlábísí. Ah, ah. Jọ kí ló ṣe ẹ́? Kí lo rò lọ bẹ́ẹ̀? Lọ́wọ́ ló wọlé. Ah, Ṣé ìwọ ló yẹ kó máa bí mi pé ìgbà òun wọlé àbí mi ló yẹ kí n máa gbé? Láti Tuesday tó ti ní mo ń sípè pé kó wá sílé. Ẹ ó dẹ̀ ló máa dé nírọ̀lẹ́ ọjọ́ yẹn onímọ̀ ní Thursday. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ mi, má bínú. Nǹkan tí mo rò pé mo máa bá ń lé kọ́ ni mo bá ń lé ara sista mi ò yá wọn sì gan ó dẹ̀ mọ̀ pé mọ́mí àti àǹtí mi nìkan ló wà nílé. ara sista ò yá kẹ kí ló ṣe wọn. wọn sick ni. wọn wà lára wọn. àti ẹdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ara wọn ti balẹ̀ àwọn ti yá. ọ̀rẹ́ mi jọ̀ọ́ mo fẹ́ kó ṣe help kan fún mi. kí nìyẹn. jọ̀ọ́ pásítọ̀ tó sọ fún mi nígbà yẹn pé ó wà sísì mọ́mí nígbà tí mọ́mí ní àtàkì yẹn jọ mo fẹ́ kó mú mi lọ sọ́dọ̀ pásítọ̀ yẹn. prophet benjamin. ẹ ó dẹ̀ pé bó ṣe porúkọ wọn náà nìyẹn. ṣé kò sí. Ah, ọ̀rẹ́ mi ó wà o but mi ì lè san kankan fún ẹ because tí n bá sọ fún ẹ sìn mi nífẹ̀ẹ́ nǹkan tó jẹ́ pé ká tó débẹ̀ o máa ti sọ fún un mo fẹ́ mọ̀ bóyá lóòótọ́ ni ẹ̀mí ọlọ́run ló wọn. anyway kò sí problem tá a bá ti parí test láàárọ̀ la máa jọ lọ síbẹ̀. Um, a mi rí i ìkan nínú ẹbí yín bóyá ẹ̀gbọ́n ló jẹ́ sí yín àbí àbúrò ó ń béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run tí nǹkan yìí ń lójú ọlọ́run á fi yé mi kó tó lè rí nǹkan yìí gbà ó ní ìrànlọ́wọ́ ẹ̀yin tẹ́ jẹ́ ẹbí sí. Hmm, pásítọ̀ Tọ́míwá ti máa ń sọ̀rọ̀ yín fún mi tipẹ́tipẹ́ èyí ni mo ṣẹ̀gbà wípé ìránṣẹ́ Ọlọ́run gidi nìyí torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi pátápátá òun lẹ́ ń sọ fún mi yìí. Praise the Lord. Hallelujah. ṣe rí ọ̀rọ̀ Ọlọ́run kì í yàtọ̀ Ọlọ́run òde kì í sọ̀rọ̀ kó tó lòun ò sọ bẹ́ẹ̀ mọ́ nígbà tó ti rí bẹ́ẹ̀ ẹ níṣẹ́ láti ṣe ẹ máa nílò láti gba àwẹ̀ ọjọ́ méje ẹ dẹ̀ máa ní ìṣòro ọjọ́ méje pẹ̀lú rẹ̀ èyí tó jẹ́ pé sam ti bá fún yín tẹ́ máa máa kà tẹ́ máa máa fi gbàdúrà ó dá mi lójú pé by the time tẹ́ bá máa parí àwẹ̀ àti àdúrà yìí ìyanu ńlá yóò ṣẹlẹ̀. Ah, dájú kò máa nílé ṣe yẹn ah, torí ìdánwò wa ti súnmọ́lé tán a ní pẹ́ bẹ̀rẹ̀ exam. ẹ wo pásítọ̀ ẹ má dà lọ kí ló ṣe mí sí mi nílé gbà tó bá ṣe pé mi tí ì jẹun lára lẹ́nu ìsìn mo lè ní pé kí n gbà ó kí n bẹ̀rẹ̀ àwọ̀ yẹn lẹ́nu bọ́ lágbára ọlọ́run mo máa bẹ̀rẹ̀ àwọ̀ yẹn lọ́la. mi ò kọ́ kí ní extra yẹ kí inú sísá mi lè dùn. ìgbàgbọ́ yín dẹ̀ máa mú yín lára dá ṣé wá rí ọlọ́run tó fi sí yín lọ́kàn láti ṣe ìrànlọ́wọ́ fún ẹ̀gbọ́n àti ẹbí yín ọlọ́run yìí náà ò ní jẹ́ kẹ́yìn gan ní kárí ọba bí mo ṣe sọ ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ àti àdúrà náà màá dẹ̀ fún yín láwọn sáà lẹ́yìn èyí ìkìlọ̀ wá wà àkọ́kọ́ ẹ gbọ́dọ̀ jìnnà sí ẹ̀gbọ́n yín ní kété tẹ́ bá ti parí tán ni kẹ́ máa súnmọ́ ẹ̀gbọ́n yín dáadáa kẹ́rin pé ẹjọ́ ń wà pọ̀ nítorí ọlọ́run máa ti pàṣẹ yín ṣe ìyanu láyé ẹ̀gbọ́n yín pásítọ̀ ìyẹn ò tiẹ̀ kí n ṣe problem torí yàrá kan báyìí lèmi àti wọn jọ máa ń sùn mi ò kí n ṣe wàhálà mi ò ní jìnnà sí wọn rárá. that's very good. ẹ ṣe sàn. ìkìlọ̀ mi tó wá wá important jù ní pé àsìkò kásìkò tí ẹ̀gbọ́n yín bá fẹ́ ṣe ìgbéyàwó ẹ tẹ̀ ẹ́ mọ́ wọn létí pé wọn ò gbọdọ̀ ṣe ìgbéyàwó aláriwo ìgbéyàwó tán bá máa ṣe kán má jẹ́ kó kọjá sítírọ̀n nítorí tí wọ́n bá ṣe ìgbéyàwó aláriwo ó léwu ìgbọràn ó sàn ju ẹbọ lọ ìfetísílẹ̀ ó sì sàn ju ọ̀rá àgbò lọ ọlọ́run òde kì í sọ̀rọ̀ kó má mú wá sí ìmúṣẹ àní rí lábúrò. ẹ ṣe gan Bímpé Bímpé tíwà àtọmọ ẹjọ máa ń ṣeré gbà yẹn. Báyọ̀ Báyọ̀ Ajàbájẹ̀bí. Báyọ̀ ó ní mo máa pàdé ní supermarket lánàá nígbà tí. Rírí. Ó bèrè ẹ̀ mo wà lálàáfíà. Ó wá fún mi káàdì ó ní kí n fún ẹ. Ṣùgbọ́n káàdì mi. Mọ̀mọ́ mi báwo lè ṣe máa bìsí ìṣirò kan yẹn mo mọ̀ bó ṣì wà nílé ipò wa misplaced ah, bóyá nu báàgì kan mo náwó ẹ̀ sí. anyway èmi lọ sẹ́lọ̀ lábí sẹ́ǹsì ó láwọn ọ̀ṣẹ́ test lọ́wọ́ ní weekend? nítorí èyí ò ṣe wálé tó oh. bí a ti bá kúrò bẹ́ẹ̀ mo ń kú lè yà ọ̀nà ilé wọn náà ni now so i will just ask for his number from his mom. ah no you are not going to do that. Ah, oh, eh, eh, eh. ó ní ṣe yẹn ó ṣe máa yà gba nọ́mbà lọ́wọ́ yẹn nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé tí mi ò bá rí káàdì yẹn tó fi èmi á lọ bá ìyá ẹ̀ màá ní kó fún mi ní nọ́mbà ẹ̀ worst case scenario màá fún màmá ẹ̀ ní nọ́mbà ẹ̀ màá ní kó bá mi fún ṣó ti yẹ àkọsíjẹ́wọ̀ ló wá máa máa lọ lé nọ́mbà ẹ̀. mọ́mí. káì olófẹ́ lọ́dọ́ lábísẹ́ jọjú bá mi gba ọbẹ̀ fọ́kọ mi ah. ọbẹ̀ tí mo sè yí gbà tí o ti wá rẹ̀. Ah. mọ́mí ta ló ní kí n dágbére fún yín báyìí mú mi ẹ tètè gba ilé má lẹ́yìn tó fẹ́ dín tọ́kì àbí chicken kan lùwà ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi kò ṣe ní tálẹ́bíjà kàwé rẹ o ẹ tóbi olúwa ah, ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù gbogbo bíi tí ọkọ àǹtí mi bá wà látòní lọ pé ṣàbà mi jẹ́ kó wà rí ọkọ olóríire ọkọ alálùbáríkà tó máa ṣe bí ìyá tó máa ṣe bí bàbá ni kò ṣe fáǹtí mi ọlọ́run tó bá ṣe báyìí fún mi máa ṣọpẹ́ ọlọ́run fẹ́ kínú àǹtí mi dùn ọlọ́run gbogbo bíi tí ọkọ ẹ bá wà látòní lọ mọ́ṣà bá mi wà rí ọlọ́run ọkọ àǹtí mi jẹ́ kó wà rí ọlọ́run ọkọ olóríire sẹ́ alọ́kọ alálùbáríkà tó máa ṣe bí ìyá tó máa ṣe bí bàbá ni kò ṣe fáǹtí mi ọlọ́run ṣàánú fáǹtí mi ọlọ́run tó bá wá ní ọkọ alálùbáríkà náà tó má ṣàbá mi fi ọmọ alálùbárí ká má ṣàbá mi fi ta lọ́rẹ ọlọ́run ṣàánú fún àǹtí mi ṣíjànú rẹ o ọlọ́run ṣàánú ah! ọlọ́run mo bẹ́ẹ̀ ni ah! ọlọ́run. wedding gift ṣíbọ̀mí. à ń bò ló ń lọ inú ọ̀run yìí. ilé ni mo ń lọ. èmi náà lọ ilé ni. ọ̀nàkọ́nà làjọ ni. ok. ọ̀pìn kí n bí ẹ. oh thank you. o lè gbé ká àwọn boyfriend yẹ tí ò jẹ́ kó o ṣe tèmi yẹ wọn ò lè wá gbé ẹ. Ah, ilé mọ̀. o tún lè gbé ká lábísí má má ṣe ra ìlú wọ́n tún ṣubú mi kí ló rí tàtẹ̀ mú mi pọ̀ èwo mo ti mú yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mi o. <laughs> ọlábísí ọlábísí mo kì í ṣẹ̀gbọ́n ẹ̀ hmm? mo kì í ṣẹ̀gbọ́n ẹ̀ ọmọ Ọ̀yọ́ state ni ẹ̀ ọmọ Ọ̀ṣun state ni mi Ìbàdàn nílùú ẹ̀ Kúta nílùú mi òpómúlérè náà máa ń kí ẹ ọmọ olówù lèmi báwo la ṣe tán báwo lèmi àti ẹ ṣe tán gangan. ọkùnrin ṣubú ẹ̀yin lẹ mọ̀ mo ṣàmọ̀ pé mo ti mú yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n. má ṣe yẹn fún mi ó mọ̀ pé tí n bá jẹ́ ẹ̀gbọ́n ẹni relationship náà ló dà tí wọ́n jẹ́ àbúrò mi tó jẹ́ ìyá mi tó jẹ́ ẹ̀gbọ́n mi tó jẹ́ gbogbo nǹkan fún mi tèmi náà jẹ́ gbogbo nǹkan fún ìyẹn ló máa fi dùn jù see i want you to be the mother of my unborn children please please i'm begging you uncle Shibumi ẹ wà tí mo ń pọ̀ àfi tẹ bá mọ̀ pé ẹ ṣì máa máa kọ̀ntínú ọ̀rọ̀ mi ní wá sọ́dọ̀ yín mọ́ o. ẹ ṣe ni wá èmi tó yẹ pé mo ti lẹ̀ mọ́ ilé tí a ṣe. Can you run away from your shadow? your shadow can you run away from your shadow o lè ṣe na mo òjijì ẹni mi na mama tẹ̀lé kiri. wọn kò ṣùgbọ́n mi kò possible torí mo ti lẹ́ni tí mo fẹ́ fẹ́. ta lẹni yẹn introduce ẹ sí mi bẹ́ẹ̀ stop. you okay you okay ọlábùrò mi ni ẹ introduce ẹni tó fẹ́ fẹ́ yẹn sí mi màá fojú wo bóyá ẹni tó yẹ kó fẹ́ ni. Ah, mo ṣe máa introduce ẹ tí mo fẹ́ fẹ́ sí. you have to you tell him i am your brother then eh, it's done. ok tó bá yẹ pé nǹkan tẹ fẹ́ nìyẹn kò sí wàhálà. nǹkan tí mo fẹ́ kọ́ nǹkan tí mo fẹ́ kọ́ ni pé kò fẹ́. o lè fẹ́ yín. alábísí bèbí o ọmọ ìbàdàn bèbí o alábísí bèbí o. ó dà tí mo ṣe wọn amótò rẹ màá dẹ̀ gbá nǹkan màá dẹ̀ mọ̀ pé ọ̀lù pa mi. Ah, ah, ẹ má má ṣe yẹn. mi ì tó bẹ́ẹ̀. Eh, ẹ má ṣe yẹn o ọkùnrin ṣe bọ́ mi ẹ fọ́ níṣà. i just love you okay. I love it, but I can't do it. Okay. Anyway, àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan kò jẹ́ ń gbádùn lóbìnrin gbà lè fún iná lé lọmọ ẹran kó ń bọ àyà gbẹ̀ngbẹ̀ àbẹ̀wẹ̀ tí èmi <laughs> dáa pé káàdì káàdì kò ṣe gbọ́bọ́ lọ́ọ́ ṣe ṣe ni mo fẹ́ máa lecture Yorùbá ní yunifásitì ẹ̀ ẹ́ àmúlàkà àwọn èdè wa àti àṣà àkọ́ṣe Yorùbá nìkan ló máa ń wù mí kí n ṣe bẹ́ẹ̀ o àwọn um, kínní míì náà bóyá bíi èdè áfíríkà ṣe èdè wa láfíríkà bóyá èdè tápà o mo gbédè tápà náà èdè haúsá o fúlàní o fúlàní baálé jẹ́ ọkọ anáni àkọ́rí jẹ́ ọ̀pìlì tí máa kọ́ àwọn ẹrú èdè yẹn um, ṣé ṣé kájọ dé mi náà. ẹ eh, ok kò sí problem kò sí nǹkan tẹ́mi náà fẹ́ lọ ṣe ń lè ẹ jẹ́ kó bá yín ṣeré jẹ́ kí tọ́ máa lọ bóyá má sọ mọ́ mo lè fẹ́ yín kó tilẹ̀ yín ti mo fẹ́ yín. Oh, Why are you doing this? Kí ló ń ṣe látẹ̀kọ̀? mo jẹ́ láti fọ àwọn abọ́ tó kitchen tí mo lò ní and moreover àwọn ọbẹ̀ tí mo bá yín sè yẹn mo ti bá yín keep gbogbo sínú deep freezer tó wà ń Bẹ́ẹ̀ ti rẹ̀, I trust you. <laughs> Oh. Uh, uh, má sọ fún mi bó ti máa ń àbí kí ló tún kù àjò onídùn kò lélẹ̀ má relé náà. okay then um, jẹ́ kí n mú ká kéèkì wọn lọ́jọ́. no no no no ẹ má wọrí tí bá ti dé tà sìn máa gbé cab because mi ní frustration whereby táwọn èèyàn bá ti rí mi inú mọ́tò yẹn wọ́n máa sọ nǹkan mi. kí ni wọ́n máa sọ we're friends. i know. okay okay it's okay. Um, wàá ṣàlè gbowó cab lọ́wọ́ mi. no mo ò tó bá yẹ pé lóòótọ́ ni ẹ fẹ́ fún mi ní nǹkan mi ò fẹ́ owó mo ò fẹ́ nǹkan kan nǹkan pàtàkì kan mo fẹ́ tọrọ lọ́wọ́ yẹn. Mm-hmm. Alábísí you know very well pé whatever tó bá béèrè lọ́wọ́ mi máa fún so ask and it shall be given out to you. Really? Yes, really. mo fẹ́ ọkàn yín. Lamisi, what are you talking? You already have that. You know how much I am into you. Uncle Shibomi, go, ṣe nǹkan tí mo mí nìyẹn. Èmi kọ́ ni mo need Please, in your ni mo fẹ́ introduce yín and she's my sister. Your sister? Yes. Younger or older sister? Ẹ̀gbọ́n my blood sister. Alábísí. I don't do matchmaking games. Mi o mẹ́gbọ́n ìwọ ni mo mọ̀. Uncle Ṣubúmi, ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́ ẹ fẹ́ mi. Please. It won't work for me like that. Uncle Ṣubúmi, ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ fẹ́ wọn fún two weeks. Te ba ti rí pé ẹ láìkì wọn bóyá ìwà yín méjèèjì kò bára yín mu, ẹ fi wọ́n sílẹ̀. Please do it for me, ẹ Mm. Is that what you want? Yes, that is what I want. Okay, let's see how it goes. Um, what about bóyá kí wọ́n gbé méjì jáde you? ọ̀la? Wow! <laughs> Inú mi máa dùn gan ṣùgbọ́n mi, I swear, I'll be very happy. That is what you want? Yes. Uh, at least, can I have a hug? Wọ́n lè jọ. Ọlábísí, o ò serious Rara? In fact, ẹ̀rí ẹ̀gbọ́n pa mi kémi sí ẹ lọ sí ilé boyfriend ẹ jọ ṣé bẹ́ẹ̀ yẹn ni mo wà á ìlú tó lójú ẹ tí mi ò ní iṣẹ́ àbí tí ayé mi tó rí bákan tó tó fi fíìl pé kí n tẹ̀lé ọlé boyfriend ẹ jọjẹ́ ìbẹ̀rẹ̀ kọ́kọ́ lọ́wọ́ ẹ tí n bá tẹ̀lé ẹ délé boyfriend ẹ yẹn kí lèmi màmá ṣe mẹ́ màmá wòye bẹ́ẹ̀ ṣe ń tàkùrọ̀sọ kí lè bá máa ronú dáadáa àkòṣe mi ò lọ. àǹtí mi kò máa rí bẹ́ẹ̀ ẹni tí mò ń sọ yìí ọ̀rẹ́ mi lásán ni ìgbà tó ń ṣe masters ní school wa wọ́n nice mi gan àtìgbà ẹni mo ti mọ̀ wọ́n wọ́n dẹ̀ nice mi gan wọ́n like mi nítorí ẹ̀ náà ṣe ní àwọn fẹ́ gbé mi jáde mi ìdẹ fẹ́ dá lọ nítorí ẹ̀ mo ṣe ní kémi àti yín jọ lọ. Ọlábísí ah. àǹtí mi please ẹ ṣe mọ̀ pé mi ìlọ́rẹ̀ yìí nìkan ni mo ní. ká tún lọ ṣàtẹ́nu. ẹ lọ wẹ̀ ẹ lè jó nà. mo ti wẹ̀ bèbí mo máa kàn wọṣọ. ẹ ó yá ó yá ẹ wá lọ wọṣọ. ìgbà Hey, baby. Oh, serious about my day. Ṣé o fọgbọ́n sí tì mí? Bí mo ṣe mú títà mi lè sùn lọ. oh ọ̀wà lè jí mi, Okay, um, I want to say um, thank you. but I'm not going to rí pé o prepare lunch. God bless you, darling. But kí ni reason to ṣe sọ better mo bínú sí ẹ alẹ́ mi tẹ̀lé odidi ọdún kan mi lóko yìí maybe you know i'm just kidding ọgbọ́n mi lè ṣe kí n okay um, will you come over tonight you cannot money master okay then èmi á dẹ̀ wá lé adúndọ́sẹ̀ pé mi lè kúrò yeah you know you know i love you too but wait Um, mo fẹ́ kó bá mi ṣòwò kan lọ́la. àǹtí mi ìgbà lẹ́bẹ̀rẹ̀ sí ní ta ọjà. ọjà kẹ mi ò kú ta ọjà ṣebí wọn náà ló sọ fún mi pé favourite ṣùgbọ́n mi ni tea àárọ̀ ìtìmọ̀lẹ̀ àlọ́ ìdẹ̀mú ṣe tea and bread fún bó ṣe jẹ́ tọ́lú bá sùn lọ́sọ̀ọ̀sẹ̀ tí mo nígbà gòkè kí n bá ro àmàlà tí mo fi ràmàlà tí mo fi ṣèwédú tí mo fi fi sínú kúlà ọ̀gá mi ò jì bí mi ṣe filẹ̀ tẹ́mi bọ́ ọ lé ní ìgbà tí mo tó délé ló tó kèmí padà àǹtí mi ẹ̀mí pé ẹ dáná àárọ̀ fún wọn ẹ tún dá tọ̀sán sílẹ̀ ẹ wá fi wọn kalẹ̀ síbẹ̀ ẹ wá ń bọ̀ wálé. ìjọba ṣó ti gbé mi níyàwó ni àwọn ah, fọ́nì o ṣó yẹ kí n jókòó síbẹ̀ ni ẹni ìgbà tí mo ṣáà dé ó ṣáà kí n gbé kinní kan kinní kan inú ẹ̀ dùn àṣìṣà kí mo ṣe oúnjẹ sílẹ̀ fún bó bá lóun fẹ́ kí mi jáde. so àbọ̀dé iṣẹ́ ìtajáde yẹn òun lórí lórí bẹ́ẹ̀dì yẹn so uncle Dùbò mi ló ra gbogbo nǹkan báyìí fún yín bẹ́ẹ̀ ni kò fẹ́ ṣí ṣọ́ọ̀bù fún yín. ṣí ṣọ́ọ̀bù kẹ ṣí ṣọ́ọ̀bù fún mi anyway torí ti ṣe ṣáà lèmi ṣe ní kádà gbogbo ẹrù rẹ sórí bẹ́ẹ̀dì pé tó bá dé o kó wá mú sojú ẹ kúrò ní pẹ́ o. àǹtí mi ẹ wo gbogbo ẹ tẹ ló wù mí but ẹ má wọrí màá fún yín ní wọ̀dọ̀ tuntun. Ah, I'm not being the right nígbà tí máa rántí pé ìwọ ló kí n mọ ṣùgbọ́n tí mímu òkè tó tọ́kọ̀ mi dẹ̀ kí n ṣàdúrà fẹ́ inú ẹ̀ á dùn kalẹ̀ lágbára ọ̀dọ́. àmì àti èmi náà wá ṣàdúrà fún yín pé inú yín máa dùn kalẹ̀ lágbára ọlọ́run I love you. àdúrà lábẹ́sẹ̀. Hmm? Ah! níbo owó ti ta ni.

owó tí wàá bá gbé. owó kí ni mo jẹ yín. àbí owó pẹpẹ pàápàá tó jẹ. yọ lọ fine yọ yọ sí. kí ló ṣẹlẹ̀ náà. náà ṣeré lọ́wọ́ àgbẹ̀ wa. o ṣeré mọ́ fúnra la wà á sáré pé wọ́n tì. ló ṣẹlẹ̀. wà á tẹ̀lé wa wà á tẹ̀lé wa. ló ṣe yín ló ṣe yín ló ṣe yín ló ṣẹlẹ̀ náà. àlàyé ní sùn. owó kí ni. jẹ́jẹ́ wa la wà níta níta níta. owó kò jẹ tẹ́ǹtì sọ pé aláyé máa lọ máa lọ ẹ̀ǹbẹ́ ní tí wọ́n dúró o tún jẹ eighty eight k o tún dúró ọ̀wá ìfara àti ìlú ọwọ́ ẹ̀ ten k tí wàá kó bá wa gbé. wait wait wait wait wait wait wait olùlànà ni mo jẹ yín náà. ten k ìmọ̀ ẹ̀jẹ̀ yín ten thousand gíláàsì sọ̀wọ́ ẹ̀ ṣe tó bá fọ́ tó ninety thousand ní fẹ́ẹ́ dì yín. ẹ ẹ nana ba ilé ya ẹ bí sọ bá gbé. a ẹ jẹ ẹ tẹkílẹ ló ta ni. káàd káàd káàd bó ti dọba ta náìs ẹ ta dàbà yìí okololo ń dà wo tó bá fẹ́ jẹ́ pé sàkámà ṣe tó fẹ́ gbà àwọn máa fẹ́ lẹ́bílẹ̀. evidence mọ evidence kò mẹ ta fún yẹ evidence fún evidence. olóyè wọn tẹ́ ẹ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ evidence lele lele ni evidence. evidence ni ẹ. lele mọ̀nyọ́lúwa mọ̀nyọ́lúwa. I've been searching for a woman like you. And now that I have you, I, I can't live without you. Please, will you marry me so I can live the rest of my life in sin? Please.

ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tí ó bá a mú aṣọ ẹbí yẹn ni mo lọ ìyẹn ni wọ́n á ní pé kẹ́yìn méjèèjì wálé kẹwàá ojú inú wò kájọ ojú kájọ wò ká lè mọ ìwónú ẹ̀ ni ó wà appropriate fún wa láti mú fún ìyá ọkọ àti ìyá ìyàwó ẹ jẹ́ kó ẹ wò ọkùnrin. kí n tó lè bá yín wo aṣọ kankan níbo ni sista mi wà. sista ẹ mm. ah, ah. kò dágbére fún ẹni ẹ sọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí òun àti ṣùbọ̀mí ti jọ lọ sọ́dọ̀ kétra kan sọ kó fẹ́ dáná dẹ̀ wọ́n á ní táwọn bá kó ń bẹ̀ wọ́n fẹ́ yà lọ́bì kan lọ́ra àwọn nǹkan kan àti nǹkan kan bẹ́ẹ̀ yẹn ní òpó pè ẹ́ nì. mọ́mì ẹ̀yin àgbà náà lè máa sọ pé ìgbọ́ràn ó sàn ju ẹbọ rúru lọ kí ló dé tí àwa gbọ́ tèmi mo sọ fún yín pé prophet sọ pé sista mi ò gbúdọ̀ ṣe ìgbéyàwó aláriwo kankan rárá rárá even though tó bá ṣe é ṣe gan-an èéfín kankan ò gbọ́dọ̀ rú nínú ilé wa bọ́yá àti sísá mi ẹ ketukú sọ̀rọ̀ mi ẹ gbọ́ tèmi. ọlọ́run adarí ẹ̀ṣẹ̀ jẹ́ èmi kọ etí ikún sọ̀rọ̀ tiẹ̀ báwo ni wọ́n ṣe mọ̀ pé mi kọ etí ikún ńgbà tó jẹ́ pé fúnra tèmi báyìí mo poṣù bò mí mo ṣàlàyé ọ̀rọ̀ fún un èsì tó fọ̀ fún mi kò ń ṣèsì tó tẹ́ mi lọ́rùn rárá ah, kí dẹ̀ ni máa ṣe kò dẹ̀ gbéra mu lọ báyẹn nígbà tí mo dọ́dọ̀ yẹ mo ṣàlàyé báyìí ká ṣáà báyìí ká òde o. bára tí madam. Ah, irọ́ ni o nílé tàwọn àwọn ò gbọ́dọ̀ má pariwo o ìgbà tó ti wà nínú oyún ìgbà yẹn ni pásítọ̀ ti sọ pé gbogbo ọmọ bá fẹ́ ṣe láyé ẹ̀ báyìí wọ́n láti máa pariwo ni tó bá fẹ́ mu mi wọ́n á pariwo tó bá fẹ́ síntọ́ wọ́n á pèrò lọ́rọ̀ kan ṣá olórí aláriwo lọmọ òun mọ́mì ìgbà tó ń wá sàn yẹn fún mi ṣé ó yẹ kẹ́yìn gbà. bẹ́ẹ̀ la bí o nígbà téèyàn ní pásítọ̀ náà ló sọ fóun kóun pèrò lọ́mọ tòun lórí tó dẹ̀ jẹ́ pásítọ̀ ló sọ fẹ́mi náà kiri wọ́n má pèrò lọ́mọ tèmi. nígbà tẹ́mi pè wọ́n èmi ò bí ẹ pé ṣo máa kọ́kọ́ wá sílé náà ṣebí kí n bá bí ẹ pé kò lọ bá prọfẹ̀tì yẹn kò ṣàlàyé fún wọn àlàyé tí ń ṣe fún ẹ kó wá bá àwọn ọ̀nà àbáyọ wà o tábà mọ̀ bóyá ọ̀nà ò sí níbẹ̀ àwa ò jókòó padà mú ta lè ṣe nà ẹ̀. mọ́mi èmi ti rí prophet prophet sọ fún mi pé ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ní wípé sìstá mi àtọkọ wọn wọn ò gbúdọ̀ fọwọ́ kan gift kankan lọ́jọ́ ìgbéyàwó kí wọ́n dẹ̀ wá pásítọ̀ tó máa bá wọn yà sí mímọ́ kó tó di pé àwọn méjèèjì fọwọ́ kan gift o. ọ̀bọ ìyẹn ló simple jù wájú ọlọ́run. because tá a bá ṣe ń ṣe reception báyìí lẹ́gbọ́n ẹ̀ àkọ́kọ́ ẹ̀ wọn mọ̀ pálẹ́jọ́ ẹ̀ ló lọ amẹ́ríkà wọn ti ẹ̀ ní tẹ̀lé wa délé or anything ọkọ̀ ò lọ́lé bàbá ìyá ọmọ tí wa náà wà sọ́dọ̀ wa wọ́n lọ rẹ́ǹtì tẹ̀lé tó máa súnmọ́ airport so that wọ́n á lè ráyè sinmi dáadáa kó tóbi kó máa dépọ̀ fún lálẹ́. mo lọ gba ráyè fọ ọkàn mi. mọ́mí ìyẹn náà dá tó bá yẹ pé ìyẹn náà ni ó wà òkè ẹ jẹ́ kí wọ́n aṣọ yẹn. àkọ́dún mọ̀ ń lọ fún ẹ̀yìn. yóò ṣàfihàn. ìṣòro kọ́jẹ̀ lèmi náà ń <laughs> ó ti bóòtù ní nǹkan kò tó yé mi mọ́. ọjọ́ kí máa ń ṣe. Ah, yes ọlá ṣubú let's go straight to the point ah, èmi àti mọ́mì ẹ̀ àti ń da ọ̀rọ̀ irú gan this forthcoming wedding and um, gbogbo nǹkan ni màmá ẹ̀ tiẹ̀ ti ṣe hall ni o catering services gbogbo ẹ̀ láti yanjú. ó mọ̀ yẹn. now lọ́wọ́ tàwa personally now to you and your wife I've fẹ́ present yín ní gift pre-wedding gift during wedding day gift and then post-wedding day gift so um, lọ́dọ̀ tèmi èmi àti mọ́ọ̀mẹ́ gan is a joint presentation sórí kosi sí bí ẹ̀dá ṣe wà láyé ní gbogbo nǹkan tó bá ń lé tó achieve láyé apart from more bíbí shelter kò ṣe now you are becoming a man on your own àwa wò pé kí la lè ṣe fún ẹ tó lè jẹ́ o stabilize so èmi àti mọ́ mi àwa decide pé a máa ṣe nǹkan along that line wàá mọ um, property wa tó wà ní alálùbọ́sà alálùbọ́sà. Yes. Uh Later commission uh, last year. yes sir. èmi àti mọ́ mi decide pé from henceforth ó ti di tí àtìyàwó ẹ̀ you especially. no no daddy that, that's too much you, you, you guys have done enough gbogbo nǹkan náà lè ti bá wa ṣe tọ. ṣùgbọ́n ní kì í sí tó pọ̀ jù láti ṣe fún ọmọ ẹni tó ní gbogbo nǹkan tá a ní tiẹ̀ ni ní ọmọ tó tún wá múnú wa dùn tó mú ìwà yá. no you don't thank us kí la rẹ come on à ń torí kí la ṣe ń ṣe wàhálà. mọ́mí ẹ dúpẹ́ lọ́wọ́ dáadé. it's alright. it's alright. ẹ ṣe ọlọ́run máa ń ó wá nǹkan kan tó ṣe pàtàkì tí o máa gbé fún ìyàwó rẹ tó dẹ̀ láti lò ní ọjọ́ ọ̀daràn lọ́jọ́ engagement ó ní láti lọ. bẹ́ẹ̀ ni torí wípé ńgbà tí mi máa fẹ́ bàbá yẹn mọ́mì tì mí ló fẹ́ mi. grandma. bẹ́ẹ̀ ni wọ́n láwọn náà jogún ẹ̀ lọ́wọ́ great grandmother ó ti wá ń di nǹkan tó jẹ́ bíi àjogúnbá great great great grandmother. bí bọ́dẹ̀ ṣe máa ń lò ní ẹ̀yàwó tó bá ti fẹ́ fẹ́ wọn ní àwọn. wọ́n wá ní òun ni à ń láti lò níjọ́ ọ̀daràn bẹ́ẹ̀mi náà dẹ̀ ṣe lòótọ́ wọ́n ní báwọn ṣe lòótọ́ báyìí làwọn lọ fọ́ táwọn fi pamọ́ sí tẹ̀lé àpótí àwọn àwa tá a dẹ̀ lápótí mọ́ ń sin mi tójú làdé yìí bẹ́ẹ̀mi náà ṣe lòótọ́ ń gbà yẹn èmi náà fọ́ mo fi sínú kọ́bọ̀dù. nídìí èyí ìwọ náà wá gbé fún ìyàwó ẹ wàá dẹ̀ make sure pé ìlú ló ń gbé dé. kí mo yẹn lu àná lò mi ọmọ àti wa outdated now nǹkan tí grandma lò. máa gbọ́ wọn ṣùgbọ́n mi kò yé ẹni sórí jewelry tó ń wò yìí tó bá mọ history ẹni tí màmá ẹ fẹ́ handover fún yìí ó ti wà nínú family for about eighty five ninety years torí pé mi kan mo délé ayé wa bá ní so ó ti di artifact ó ṣe ń wí. ọlọ́run á pèsè ọmọ alálùbáríkà fún wa àtìyàwó ìyàwó tiẹ̀ náà fún ìyàwó. Ah. let me just say it first ibi ah. tẹ́ ẹ yìí so from generation to generation tí wọn náà rí pé kò ń ṣe nǹkan tó common. you guys are so wonderful thank you very much. it's alright. yóò ah, ìgbà kan yọmọ nire ẹ wá di ẹ wò dáadáa ó lọ́wọ́ kan nínú màáyàn. wow come on sister ọ̀sẹ̀ kí ni ẹ̀ alábísí um, what do you think gift yìí dẹ̀ wà nice fún sister mi ló fún wedding gift look at that one too. wo o ma waste owó rẹ. because tó bá ní kó ra gift fún ọ wọn ò ní kú o why wọ́n ti kìlọ̀ fún wọn ní ṣọ́ọ̀ṣì pé gbogbo gift wọn bá ti gbà lọ́jọ́ wedding kó má fọwọ́ kankan kan bẹ̀ wọn tẹ fojú rí kankan wọn gbọdọ̀ fojú rí kankan bẹ̀ so má wulẹ̀ waste owó ara láti ra gift. Eh, yíyan ṣe problem náà màá dẹ̀ fi orúkọ mi sí màá kọ́ sí gbàgàdà ni wálé mọ̀ pọ́dọ̀ mi. Ah, ah wọ́n mọ̀ pé mi mo gbé gift wá sílé náà. èmi ní kó má ra gift fún ọkọ tó bá ti bímọ tán wàá lè fẹ́ kàn ra gift fún gbogbo nǹkan tó bá fẹ́ rà fún ọkọ jẹ́ kàn bímọ náà wo nǹkan tó bá ti wọ ẹni kò ṣe wo nǹkan tí mo fẹ́ ṣe pọ̀. ọlọmọ mi à ò bá ì mo wá gbé lọ fúnra mi ni òní wá gbé lọ ni wọ́n mọ̀ pé mo ṣàrà wa. You mad? Are you mad? been said sórí ẹ̀ ti dàrú wà bọ̀lọ̀bọ̀lọ̀ sí mọ̀. ṣé bá a jọ àwọn ìbàdí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó sọ pé in the first place why why why ti sọ kó mi. ask me a question are you mad? so orí ẹ̀ ti dàrú. oh beautiful ọmọ ìṣèlú ajá ìgbìyànjú mo fẹ́ kó ẹ̀jẹ̀ mo ti yá wẹ̀. ṣùgbọ́n bí ọ̀gbìn ti má ṣe ẹ̀jẹ̀ fẹ́ kí máa lọ. àwọn ah, orí ẹ̀jẹ̀ àwọn èmi ní kó máa lọ. àmọ́ ah, bẹ́ẹ̀ sọ ní kó máa lọ. náà ṣe ìtọ́sọ ẹ̀yọ náà yóò lọ bìí. I'm sorry. I'm sorry. kí ni nǹkan tí mo ṣe fún ìgbọ̀ngàn náà a ṣáà ẹ̀ṣẹ̀ kan tí mo ti ṣe é rí tó fi wo pé màá kàn máa fìyà jẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àbí lóòrèkóòrè inú ẹ̀ máa kàn máa bí mi màá kàn pa màá kàn sọdá láàbò ara a ní nǹkan kan tí mo ṣe tó ń dùn ẹ̀ lọ́kàn tó fi wo pé wà. no no no mo ní mo ní òṣèlú kankan fún mi mi mọ nǹkan tó ṣe fún mi torí ó ṣe nǹkan mo ti máa ń ṣe tán kí n tó realize nǹkan tí mo ṣe when please don't leave me if you leave me then you're gonna kill me ṣàlùmí wàá pè mí sí ìbálò mo máa pa mí o ti sọ mí dáláàbò ara ẹ̀kíní pẹ́ kejì pẹ́ ojoojúmọ́ pẹ́ mi ò ríran mọ́ an influence an influence an influence ọlọ́run ọlọ́run gbọ́ mi mọ nǹkan tó ń shame me. sometimes I I I want to, you know move, mo very far, fara me, padà can you ẹ̀rọ bá tì mí sí ẹ. please please okay it náà kò lè jẹ. ajá tó rí ni tó gbó tó fi I love you too sáàdù ni ó sáàdù ni ó àmì ó àpẹ́ kó tó jẹ ṣínà ìrẹ̀wọ̀ kò yẹ kó pẹ́ kó tó yẹ ọ̀rọ̀ àjọsọ wa kọ́ nìyó ojú ìfẹ́ rẹ̀ ń rà. mo fẹ́ rí ọ̀rẹ́ mi kan ni and moreover láti gbà sí sísá mi ti dé mo tí rí wọn so mo máa ya ọ̀dọ̀ wọn máa kí wọn. Uh, that's right ok tó bá jẹ́ bẹ́ẹ̀ wàá bá mi gba nǹkan kan dání fún sísá ẹ̀ wàá bá mi sọ fún ọkọ ẹ̀ pé ó káre o tí ò jẹ́ kí n rá àbúrò mi láti gbà tán ti dé. mọ́mi mo ti gbọ́ máa jíṣẹ́ wọ́n jẹ́ kí sísá mi ló ní ọkọ wọn ilé ọkọ wọn lọmọ máa ń dúró sí. Hmm. pẹ̀lẹ́ o dí ò fagún wà ó yá mo ti pẹ́ jọ ló mú nǹkan tó. olórí àwọn akọ̀tàn ọ̀jọ̀gbọ́n. ẹ má bọ̀ mọ́. ta ló pè yín bíbá kí lẹ̀ ń wá ẹ wò mọ́mí ẹ̀ sọ fún ọkàn jáde kọ́ jáde kúrò bíbá kí lẹ̀ ń wá ta ló pè yín. will you shut up your mouth nonsense kí ló dé ọkọ ẹ̀gbọ́n ẹ̀ ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn irrespective of nǹkan tó bá ṣẹlẹ̀ tó bá ti ẹ̀gbọ́n ẹ̀ síta ń sìn ìgbòlófẹ́ kó lọ dálé mojú sí. mọ́mí ẹ̀ wò ọkùnrin ṣùgbọ́n mi ò kí ń ṣe ọkùnrin ẹranko ni wọ́n. I said shut your mouth. Ṣùbọ́mi. Yes, ma. Ṣùbọ́mi. Yes, ṣé bójú ṣe rírì ta fi ń jubì lọ́jọ́ ẹ̀dẹ̀ èmi pẹ̀lú ẹ̀ ò jọ sọ báyìí o. mọ́mí ọlọ́run kò kò wá deliberate ọlọ́run gbọ́ I I love my wife so much and I cherish her mo mo love ẹ gan nǹkan tó ń ṣe mí gangan mi mọ́ tí má ti ń wóyàwó mi báyìí ó má dájú pọ́ ta mi ni pé mọ́mí ẹ wo ó dẹ́rọ̀ dá ipa ààyè ló ń ṣe mí bóyá wọ́n dì mí ni mi mi mọ́ mọ́. ṣùgbọ́n mi ayé ò ṣe ẹ èdè ò dẹ̀ díẹ̀ o kàn ní láti máa kóra ẹ níjànú ni wọn náà wọ ọmọ yìí sí ẹ àbúrò ẹ nì àbí káti ẹ wá ní pé ìyàwó ẹ ṣe àwọn nǹkan kan tó lè bí ẹ nú tàbí dánú bí ẹ. tó o bá lè wá fẹjọ́ sùn wá láàmójú kúrò ìwọ ni baálé ilé. wọ́n dẹ̀ sọ pé àgbà máa ń gbà ní gbogbo ṣíṣe ó dẹ̀ ló nífẹ̀ẹ́. ẹ bá mi bẹ̀ àbí ìgbà tí mi kì í ṣe wèrè ìgbà tí mi ò forí gbalẹ̀ má ṣe má baby please baby i am so sorry please come come on come come come please. my dear it's alright. Mọ́dàkọ̀ sálùmí o. Mọ́dàkọ̀ sálùmí o ṣáàdùn mi ọmọ àmì ọ apẹ́ kó tó jẹ ṣínà ìràwọ̀ kò yẹ kó pẹ́ kó tó jẹ ọba àjọsọ wa kọ́ nìyó ojú ìfẹ́ rẹ̀ rẹ̀ adé igi. ewúrẹ́ sọ́wọ́ yìí. What's this? Sailor. Orí ẹ̀ dàrú ni. I ask you, what is this? What is this? You put pepper in my tea? Orí ẹ̀ dàrú ni, what did I say? How can you give me this? O fẹ́ o o fata sínú oúnjẹ mi, o fẹ́ poison I will stop you. I will stop ọkọ ní in tó ṣẹlẹ̀ ò yé òun ìyàwó náà ní òun ọmọ kò ṣe ṣẹlẹ̀ lẹ wò ní ẹni ọtún ìdí máa sùn ní ìwádìí láti wá kí. tí ọ̀rọ̀ ọkọ àtaya bá ti dórí kò yé mi mọ́ ẹ̀bẹ̀ ló dẹ̀ ta máa máa bẹ ọlọ́run kó bá wa fi ìríjú sínú ọ̀rọ̀ wọn but for now ẹ̀bẹ̀ tí nǹkan bẹ́ẹ̀ yìí ni pé ẹ jẹ́ kí n máa mú ọmọ yẹn olúwa lọ́lé kí n lọ tọ́jú ẹ̀ kí n tọ́jú ẹ̀ at least títí tààrẹ àfi yá tààrẹ bá ti wá yá o tí ṣùgbọ́n mi bá fẹ́ wá wòyàwó ẹ̀ mi ò dá lọ́wọ́ mú gbaragada báyìí òun nílẹ̀kùn mi ṣí sílẹ̀. ìyá wa ẹ kú ọ̀rọ̀ ọmọ wọn kò fẹ́ kí yín fẹ́ kú ọ̀rọ̀ ọmọ. a lè ní fojú sunkún kankan nu wọn lágbára lọ́wọ́ Ọlọ́run àmọ́ ẹ má jẹ́ ká gbàgbé wípé níbi tí èṣù bá lòun bá fẹ́ wọ̀ kò sí ní tà lè ṣe sí i ọlọ́run wà ní ìfilé wa ṣe ibùgbé fún èṣù ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ó rí bẹ́ẹ̀ ni ẹnìkíní ní kò yé o ẹnìkejì ní kò yé o ẹ jẹ́ ká wá bá a ṣe fẹ́ ṣètò ẹ̀ mo dẹ̀ kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín náà wípé ẹ ṣe bí ẹ tiẹ̀ lè wá sílé wa torí tọ́rọ̀ bá rí báyìí àwa ló yẹ ká wá bá yín àmọ́ ẹ ti gbàgbé kan náà ni wá ẹ má dẹ̀ gbàgbé wípé mo yin olúwa ó ti dọmọ mi àwọn náà ti mú àsọmọ níjọ tó ti fi ọmọ wa tó bá wá ṣẹlẹ̀ tẹ́ bá lẹ̀ ń mú un lọ ẹ ti mú kúrò nílé bàbá àti ìyá ẹ̀ náà rè ẹ jọ torí ọlọ́run ẹ má jẹ́ ká gba èṣù láàyè ẹ jẹ́ ká fi eléyìí ká fi fà wọ́n létí kò ní ṣẹlẹ̀ mọ́ bàbá bàbá wọn náà ti bá wọn sọ̀rọ̀ lóríṣiríṣi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ wọ ẹ mọmi wa àgbáyé àkókò dalẹ̀ ẹ ṣe rí ọmọ wa àwa ti bóun sọ̀rọ̀ man to man talk cause mi ò mọ ibi tó ti rú wà pálapàla yẹn. mo jẹ́ kó realize pé marriage kò sí èyí tí ó perfect o. kò sí. àbí ọlọ́run náà ni. màmá ẹ̀rẹ̀ mi ò fi ọwọ́ mi lẹ́yìn pé mo hug ẹ̀ mi ò ṣíwọ́ kò ṣẹlẹ̀ rí bá ṣe tọ́ ọ̀nà nìyẹn. Eh, well n bá ń sọ fún yín pé kẹ́ ẹ̀ yọ̀ǹda mú yín fún wa òbí ẹ̀ làwa náà àmójútó àtọ́jú ẹ̀ kí gbogbo tó wà lẹ́yìn kò fi tán. ó ti yé mi sá kò sí nǹkan tí òkè ní àkọ́kọ́ lóòótọ́ àkọ́kọ́ tẹ̀yìn máa gbọ́ rè but gẹ́gẹ́ bá a ṣe jọ sọ kò kí ń ṣèjà sá o kò kí ń ṣèjà ẹ jẹ́ kí n máa mú ọmọ mi lọ kí n lọ tọ́jú ẹ̀. ṣó ti yé yín tí ara ọmọ mi bá ti yá àpàdà sí gbogbo á mú mi kẹ gbà mí láàyè kẹjẹ kí n tọ́jú ẹ̀ mo ẹ jẹ́ kí n lọ tọ́jú ẹ̀ ẹ jọ mo ti sọ fún yín wọn kọ́ra wọlé o èmi ò nílé tọ́ mo máa dálé mo ṣú sí ṣùgbọ́n ọmọ yìí ẹ jẹ́ kí n lọ lọ tọ́jú ẹ̀ bó ṣe máa tẹ̀ mí lọ́rùn ẹ má bínú dáàdi ẹ ṣe ìyá mi ẹ mọ ẹ ṣáà ní fún nọ́mbà mi lọ́wọ́ ẹ má pe ọmọ yìí. mo yin olúwa mo yin olúwa mo yin olúwa. Can you see now? Adi, I don't know what is wrong with me. I don't know. Mi ò mọ reason tí mo ṣe máa ń nà mi ò mọ. Ọmọ ilé ò mọ reason tó ṣe ń nà yàn. There must be a reason. Anyway, I don't see me. I continue ẹ̀bẹ̀. Adéwálé. Adéwálé. mo ń gbọ́ ẹ̀ mo ń gbọ́ ẹ̀ dà wọ́n wọ́n kọ́ please dé. ìjọ tó lé ọdún máyì kémi àti ẹ̀wù ju ara mi lé nílé. kí ló kàn pẹ̀lú world cup kí ni tèmi pẹ̀lú ẹ̀ torí Ọlọ́run à ń sọ̀rọ̀ gbèsè ayé wa à ń sọ̀rọ̀ ọmọ wa oníwọ̀n world cup èrò ló fẹ́ sọ fún ẹ bẹ́ẹ̀ ọmọ tá a bá bí tá a bá ti tọ́ ṣé ọ̀pọ̀ máa gbé tá a bá kọ́ tà ni ṣé wàhálà ọlásùbòmí tá a fèsì kò tí o kò ń ṣe wàhálà láti ẹ̀ kájọ kájọ kájọ wá bá ṣe fẹ́ sọ̀rọ̀ and the only way tí mo rò pa a lè fi resolve ni pé ká gbé lansìn ká lọ sílé àwọn àna wa àbí ká òjò wa fẹ́ lọ síbẹ̀ ká lọ bẹ̀ wọ́n kọ́ńdárì kọ́ńdárì jì. ọ̀nà ni mo sọ̀rọ̀ mo fún un máyà ká ní àgbọ̀pẹ̀ lórí ṣùgbọ́n náà ibi tí ọmọ ẹ ti rí ibi ti ń na obìnrin mi ò rí kò bá lọ́wọ́ mi he had never seen me raise my hand to strike you So orí mi kí n gbọ́ sókè kò fi gba ẹ rí látìgbà tí mo ti gba ẹ̀gbẹ́ ògiri lọ́kọ́ ikọ̀ ìwọ̀nù débi tá a fi marry for over thirty years mi ò ṣíwọ́lu ẹ̀ kò ṣẹlẹ̀ rí ìwọ náà rí mi mọ̀ bóyá ó sọ fún ọ àtòòdì ibi tó ti rí wà pàlàpàlà yẹn aṣàlàyé fẹ́ mi ó kàn wà bí àbí ọmọ àlè yes mi ò mọ̀ tó ti rí aggression tiẹ̀ ọmọ mi kọ́ di violent person ó bẹ̀rẹ̀ sí lu obìnrin domestic violence gbogbo wa là ń campaign against ẹ̀ ìjọba orílẹ̀-èdè náà ò fẹ́ ah ìwà pálápá ọdẹ anyway èmi ò mọ ohun mi ò mọ i don't know what i have to do again The nípa sọ̀rọ̀. n tẹ́ fẹ́ ṣe gẹ́gẹ́ bí òbí tá a máa ṣe ń sìn ni pé à ń lọ sílé àwọn àna wa à ń lọ bẹ̀rù kí irú ẹ̀ ò tún ní í ṣẹlẹ̀ mọ́ láíláí kan fi yá wa torí gbogbo ìtẹ́ ìmúra kankan kankan mi ò nà ẹ́ rí ọmọ àlè ni èmi sì mọ̀ bẹ́ẹ̀ kó máa dé ọ̀rọ̀ ọmọ àlè ni ṣé a fẹ́ kọ́ lọ́mọ ni ṣé bọ́ ọmọ wa ni ṣé àwọn àkọ́bí wa ṣáà ni. àjọkẹ́ àdé ó gbọ́kàn tó sọ ọmọ wa ni a lè kọ́ lọ́mọ but lórí pé kémi àti ẹjọ́ kẹsẹ̀ lẹ́sẹ̀ ká lọ sílé àwọn ọmọ yìí lọ bẹ̀bẹ̀ calm down to it mi ò lè bẹ̀bẹ̀ because mi ò ṣẹ̀ ọmọ ẹni ó lè tẹ̀lé lọ o kẹ lọ bẹ̀bẹ̀ ń bẹ̀ èmi o mi ò lè bẹ̀bẹ̀. ó ti di ọmọ mi nísìnyí kò ń ṣe ọmọ wa mọ́. ọmọ mi níbo ẹni ò lè bẹ̀bẹ̀ náà ó fẹ́ reduce mi nìyẹn ká lọ bẹ̀bẹ̀ ń bọ̀ wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n lọ́mọ tó bá dáa ní ti bàbá ìtì ò dáa ti yẹ ẹ̀ èmi á lọ máa lọ bẹ máa lọ bẹ. sori tẹ bá lọ tẹ bá yanjú ẹ tẹ bá yanjú ẹsẹ jẹ kí mi mọ àmọ́ ta tó ti máa tẹsíwájú. ẹ tó bá jẹ́ pé ẹ̀mí èṣù kan náà ló ń fa gbogbo wàhálà ọlọ́run bá mi yọ kúrò nínú ayé ọ̀rọ̀ tó ta kókó tí yóò ṣe tó tí ah, mo dá ẹ jókòó kọ́ o. How are you? I'm fine, thank you. Eh, má bínú pé mo dá ìjókòó. Oh no, it's fine, sir. Okay, uh, you okay? I'm good, sir. Mo máa like bàtà yìí gòkè. Okay. Uh, uh, uh, friend look. <laughs> friend got it for me. She like it gan ni? Very well, very much pàápàá. Uh, okay, màá ní kọ́ máa yín mú kan wá. Ah, good. Hey, thank you in advance. Ah, you're welcome, daddy. This is lovely. You're welcome, sir. You needed to see your mom yesterday. To bá rí oúnjẹ tó sinmi lánàá, a rò pé fẹ́ ṣe pàtì ni <laughs> kí ló ń ṣẹlẹ̀ woman ó ní ah, ọmọ mi ní o mi ní ọlá ṣùgbọ́n mi ní o àkójẹun dáná mẹ́ta ìwọ̀n gbóúnjẹ lọ́wọ́ ní gbogbo eléyìí àwọn <laughs> ah, oníwẹ̀ mother and son is alright oúnjẹ jáde nìyẹn ṣá I hope you enjoyed everything. <laughs> Um, um, actually get man sọ fún mi gbà tí mo délé. ṣe pé màmí ò bá lé. Um, rárá sá mo wà lọ́dọ̀ mo yan olúwa ibẹ̀ ni mo sùn lánàá. that brings me to the matter on ground. Okay. Um, ehm, Ọláṣubọ̀mí. Yes, daddy. Mi ò ní problem so much pé o sùn sílé ìyàwó ẹ̀ as in their family home. Okay. But um, tá bá wo reason to fi sùn bẹ̀ náà ó dàbí reason yẹn ti kúrò ń bẹ̀ ó ti yanjú ara ẹ̀ àbí ara ẹ̀ já ti yá Yes, sir. So there's no reason for you to continue to sleep there. You don't pass the night there. Sori ilé ọkọ obìnrin lobìnrin máa ń gbé tó ń sùn tó ń jí it shouldn't be the other way round no kò lè pọ́n ẹ lé kò ní buyì kan ẹ in fact ó máa reduce status ẹ and your prestige. Uh, actually daddy um, we are both stopping that very soon um, ilé wọn tí mo lọ sùn ní ìtì mo lọ yìí nítorí pé. Um, òun kò padà bọ̀ wá sílé lọ́túnla ló jẹ́ kí n lọ bẹ́ẹ̀. in forty eight hours. in forty eight hours akọ̀fìyẹn lọ sọ̀rọ̀ dáadáa ní sá. okay so she is coming back home. that's good that's good at least we're moving forward. yes sir. Eh, so bí gbàtẹ́ pé o kàn fẹ́ bá palẹ̀ mọ́ àti padà sílé. E, exactly sir. that's good that's good um, now so ṣé kò wá ṣe pé tẹ bá tún wá padà sílé ọ̀dọ̀ ẹ̀ màmá tí a tún wá tẹ̀lé yín. Oh, no no daddy no agreement mi àti ẹ̀ ń sẹ̀ ni pé èmi àti ẹnì kan like it used to be ẹnì kankan ò ní sí láàrin wa. yes mo ṣe kórìí gangan nìyẹn ìwé mímọ́ gan sọ bí ó ní two shall come together and become one. Yes, orí mi àti màmá ẹ̀ ni yeah mm. like bread and butter <laughs> so bó ṣe jẹ́ kórìí gan nìyẹn anyway so ìyẹn ti yanjú ara ẹ̀ nìyẹn kan tí mo kọ́ fẹ́ bá ẹ sọ̀rọ̀ kan nìyẹn. daddy there's something i would like to tell you. i'm all ears. something now I want to share. Daddy, you will soon be a grandfather. She's pregnant. yes, Daddy. Monyolua is pregnant. Yes. We are expecting a baby. Yes, sir. You are making me a grandfather. <laughs> yes, sir. Come on! That's my boy! God. That's my boy! That's my boy! That's my boy! That's my boy! Come on! nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn made me completely proud of you. <laughs> thank you daddy. Ah, can you imagine this is this calls for a celebration actually o ti sọ fún màmá ẹ. Oh, no ẹ̀yin ni ẹ̀yin ni mo kọ́kọ́ ń break up fún. okay okay um, but um, èmi àti muyin ni kì í sọ uh, uh, actually we both agree pé um, tẹ́bà ní mind a fẹ́ invite yín wá sọ́dọ̀ wa fún dinner on sunday. That Sunday? Yes, sir. That is if you, if you guys are not too busy. Busy doing what? <laughs> you are not serious. Kí maji. Dinner la pè Family dinner leléyìí. Even if it were to be a breakfast, I'm náà ni. Thank you, sir. Yeah, we are coming to rejoice with you. Showing nǹkan tèmi náà wà ń wò ni pé lọ́jọ́ over dinner wàá break news yẹn fún mọ́mí yẹn àwa jẹ pleasant surprise fún wọn <laughs> eh, daddy thank you and i'm sure she will be the happiest woman on earth. Um, eh, <laughs> ah Ọlásùbùnmi yes, sir. you've done us proud come on like i said cause wẹsẹ ya lọ sí báàkì lọ mú wáyé uh, okay mú red wine kọ wá bẹ́ẹ̀ okay daddy okay sir. how's my boy how's my boy o lè ṣe fọ́tún lóòótọ́ ni. tí yóò ṣe tú tí yóò ṣe tú tí yóò ṣe mọ́. Thank you so much. No, thank you. Ìwọ ni dúpẹ́ lọ́wọ́ tó yẹ lọ padà sí ilé wa. I will forever be indebted to you. Yes. Mama kú. I love you. I love you too, my king. Mm-hmm. Uh, mm, uh, I hope that guy there. <laughs> it's fine. Yes. So we have to make him fine. No. Yes. Ah, trust nobody, ẹ̀yin ẹlẹgbẹ́ mi o. Inú ẹ̀dá aṣokùnkùn jàre. Kí ló dé? Ó tún wá mi débi báyìí. Ṣé o fẹ́ pa mí tán ni? O fẹ́ pa mí tán? Ó ní kí ọmọ mi wá pátápátá jọ torí ọlọ́run ṣá máa lọ mo fọ́nà ọ̀bẹ torí ọlọ́run. sista mi ẹ má stress ara yín ẹni tó mọ àtidé olùnàgbọ òun náà ló máa mọ àti lo ẹ ẹyin ẹ má wọrí tìyín ọkùn ṣùgbọ́n mi apẹ́ kó tó jẹun kò ní jẹ́ ìbàjẹ́ mo gbọ́ táwọn èèyàn máa sọ bọ̀ ìbàjẹ́ yẹn gangan òní tìyín. Lábísí. kí ni. ó fi ilé ẹ̀ tẹ̀ nínú ilé lára tó bá ti pín ẹlẹ́mìí sẹ́yìn ẹ wọ ṣáà jáde ẹ jáde ẹ jáde kúrò bí báyìí. Lábísí listen to me I don't mind o lè pa mi o lè ṣe anything tó bá wọ̀n ẹ̀ ṣùgbọ́n mo láti báyàwó mi sọ̀rọ̀ mo láti rí bèbè bèbè mi ò lè sọ̀rọ̀. Wait sweetheart wait. Pé dókítà tẹ̀lé mi dókítà dókítà. jẹ́ torí ti yín ọkọ yín ó ti gbógun jẹ mi tí ẹ mọ̀ kó tí ẹ yé mi kò yé mi náà ẹ kò yé mi kúrò lọ́dọ̀ dáadáa kò yé ẹ báwo. ló wà ṣùgbọ́n mi ẹ hospital ló wà jẹ́ta láti wà ń bì gateman ẹ ló pè mí èmi àti bàbá ẹ̀ náà sọ fún wa wípé ká máa bọ̀ ká wá gbé ẹ wá la gbé ẹ wá bì. Ah, ọkọ má gbé mi wá hospital ká ni mo fẹ́ gbé ayé ni mo bá má mu poison yẹn ẹ bá ti fi mílíọ̀nù kí n máa bá tèmi lọ. ọlọ́run lẹ́dàá mi ò ní jẹ́ orí mi ò ní jẹ́ ìkúnlẹ̀ abiyamọ ò ní jẹ́ èmi ò ní fojú sunkún ọmọ ilé ayé tèmi láéláé. mọ̀mí i'm better dead than facing life without Oyin Olúwa yìí. No. Oyo. Ṣùgbọ́n. Ah! Ìkà máa ní ẹ̀ o ṣùgbọ́n ní ìwọ ó fẹ́ gbẹ̀mí ara ẹ̀ ó fẹ́ commit suicide torí kí ni fífi mi nìkan sílẹ̀ kí máa dá gbogbo wa láyé kí máa dá fà kí máa dá gbé kí ni mo ṣe fún ẹ gan-an náà kí lè ṣe mí níwájú ẹ ó ṣàfẹ́ gbé mi mi ṣe náà fi kọ́kọ́ o èmi àti ẹ àjọ máa face gbogbo challenges life yìí ni àjọ máa kọ́ǹkà ẹ ní omi máa máa má ṣe báyìí fún mọ́mí ẹ bá mi bẹ́ẹ̀ ẹni tó fẹ́ torí ẹ̀ para ẹ̀ òun ló dé ìwò káwá gbà pé ọ̀tá ẹ̀ ti lọ báyìí kí ni ká máa sọ kí ló fẹ́ kó jẹ́ tèmi àti bàbá ẹ̀ ọlọ́run máa jẹ́ ká ṣòfò alẹ́ ṣàánú mi torí ọlọ́run mò ń bẹ̀ ẹ́ ni o bàbá ẹ̀ àtẹ̀mí lájọ wà ń bí láti jẹta à ń gbà fúnra wa ni tó bá lọ ilé mi àdúró tó ń bá lọ ilé òun àdúró bó ṣe kúrò ń bí gan sìn tíkẹ́ẹ̀tì mi ló lọ yanjú ó fẹ́ kẹ́yìn méjì kẹ́ máa lọ sí Canada. kẹ́ẹ̀tì ẹ̀ lọ sí ẹ̀mú mẹ́ta sí mẹ́rin kan Honey, will you come with me? Of course I will. You know that I love you and I can't live without you. Thank you, my queen. Thank you for coming back to me. I love you more. Ah ajá tó rìn ní tó ń gbó. ẹyin kí ni nǹkan tẹ ló ṣẹlẹ̀ gbọ̀ngàn. pásítọ̀ tí bá ní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó yé mi irọ́ ni mo pa ọ́ àwọn méjèèjì dẹ̀ ni mo mọ̀ wọ́n bí ẹni mo wò ni nǹkan tó wọ́n fàjà láàrin àwọn méjèèjì ó ní kò yé mi tẹ́ bá fi omi sí ẹnu sìtá mi bá ibẹ̀ lẹ́ máa bà kò kí n fa wàhálà kò kí n fa jàǹgbọ̀n nǹkan tó wọ́n fàjà láàrin àwọn méjèèjì kò yé mi pásítọ̀. lílù mi pásítọ̀ lílù báyìí ni bí aṣọ òfì lílù bí ìgbà téèyàn bá ń pa èso bàrà kẹ̀dẹ̀ wa máa wo tó bá ti wá lù tán yìí bóyá kínní ẹ̀ kàn ṣàdédé ká lójú ẹ̀ lábàjọ́ kalẹ̀ lábàbù sẹ́kún lábà bẹ̀rẹ̀ sí ní sun ẹkún yìí la máa dọ̀bálẹ̀ la máa yíra mọ́lẹ̀ la máa rá la máa bẹ̀yìn ìwọ tó mọ̀ kó máa bẹ̀yìn kí ló dé tó ń mú a ní ojú òun kọ́ òun ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ni ṣe mọ̀ pé ó na ọmọ mi dé stage tí oyún fi jábọ́ lára ọmọ yẹn pásítọ̀ nǹkan tó tún wáá jẹ́ ìyàlẹ́nu bẹ̀ ni wípé ọkọ sìstá mi tún gbé poison jẹ kí ni sìstá mi gbọ́ báyìí wọ́n kó gbogbo aṣọ wọn gbogbo nǹkan wọ́n dẹ̀ tún lọ lé ọkọ wọn. ẹ jẹ́ kí n bi yín níbẹ̀rẹ̀ kan àwọn ìkìlọ̀ tí mo kì í nígbà ìgbéyàwó wọn ìjẹ́ wọ́n ṣe bí mo ṣe sọ. ah àṣẹ tẹni kan má fọwọ́ kan present àbí gift kankan tó bá wọn ò fọwọ́ kan nǹkan ẹyọ kan báyìí èmi àti ìyá ọkọ ẹ̀ lájọ tún gbogbo àwọn gift yẹn àwa náà la arrange ẹ pé ok àwọn tí ó máa wà nù lẹ́yìn o àwọn tó ń lọ storage rẹ o àwọn tó yẹ ká fi tọrọ àfi wọ́n tọrọ àwọn tó yẹ ká pín apín wọn wọn fọwọ́ kan pin gbogbo ẹ̀ la ṣe. èyí tó túmọ̀ sí pé mo máa fẹ́ kájọ délé ọkọ àtìyàwó náà ah, ní kíákíá. pásítọ̀ ìyẹn máa fẹ́ lè díẹ̀ o torí àwọn méjèèjì wọ́n ń lọ sílùú òyìnbó léni. ó bẹ́ẹ̀ ni òótọ́ nìyẹn. ẹ kò tún ní sí o a máa máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ni títàn máa fi lọ tán fi máa padà dé àmọ́ kinní kan ni o àkókò kákòókò tó máa fi padà dé nàìjíríà kí wọ́n tó dá ẹsẹ̀ wọnú ilé náà ẹ make sure pé mo wà available ń bẹ o ẹ make sure pé present mi wà ń bẹ kó tó di pé wọ́n dá ẹsẹ̀ wọnú ilé náà. Ah, ah, ẹran olófòfò jẹ ẹni kò jẹ dáadáa tẹ́tí sọ fún mi yìí tó ti pè mí báyìí pé àwọn ń bọ̀ wọn ní tìde múrítàlá àti tiwa máa mú yín lọ ìkìlọ̀ ọ̀sán jọ ẹ bọ̀ lọ. Ah, ẹ wo ẹ ṣáà mi fàdúrà ràn wọ́n lọ́wọ́ torí ilé lọ́tọ́ tún lọ lálẹ́ ìgbà yìí sìn kó má jókòó ọmọ náà máa gbé padà jẹ́ sínú ìwẹ̀. ó ṣọ̀ fún mi pé ó máa máa nà wọ́n ni. kò ní sí nǹkan kan lágbára lọ ẹ jẹ́ ká tẹ̀lé bàbá àdúrà. ṣá bí mo ṣáà ṣe fún lóyún ẹ ti ní kó máa lọ nìyẹn kó máa bá kádà rẹ rè àmì lè yẹ kéèyàn wá sùn sí mi náà. ẹ ẹ wá ẹ ó ti ṣe díẹ̀ tí n ti rí olúwa ṣeun bí báyìí ṣó travel. igbó ibi tó bá rí kó lọ eyín ò kàn mí èmi ti sọ fún pé mo ò fẹ́ rí i ní sàkání mi mọ́ rárá níbo lọmọ òṣìkọ́ tíbọ̀ tí ò lókun lọ. àbèsè ṣó tún ti bàjá ni lu ọmọ yìí lọmọ tí ìwà ẹ tutù bíi tàdàbà yẹn tó jẹ́ pé ó máa ń kẹ́ ẹ lójú kẹ́ ẹ ní kí ló ṣe fún ẹ. Ah! mọ́ọ̀mì ẹ jẹ́ kéèyàn kan máa fìwà tútù tàn yín jẹ wọn ò tí ì fẹ́ kó hàn yín ti gbàgbé ìgbà tí ọ̀nkù ṣùbọ̀mí tí wọn ò tí fẹ́ sísítà mi ẹ wo bó ṣe máa ń kẹ́wọ̀n. alábí ṣe àríkẹ́ ṣé wọn wípé a lè torí pa máa kú ká sọ pàní sùn mọ́ kádàrá táyé àti kẹ́hìndé dẹ̀rẹ̀ ó yàtọ̀ síra wọn gédégédé tí wọ́n bá nítorí pé nǹkan kan tó ń ṣẹlẹ̀ láàrin sista ẹ̀ àti ọkọ ẹ̀ kó tó di pé kínní ni wọ́n ṣe máa máa wà máa fọnmú fèrè fún fún ẹni tí ó ń kẹ́ ẹ tó ń kẹ́ ẹ má ṣe yẹn o ó ṣàmọ̀ pé láti bí ọdún méjì ń sìn tí sista ẹ̀ àtọkọ ẹ̀ tó ti lọ sí Canada àgbọ́jà náà àbágbọ́jà ìròyìn ayọ̀ là ń gbọ́. mọ́mì mọ́mì ṣe tí sísá mi bá ń tàn ẹ̀ tó ń tanra wọn wọn ò lè tàn èmi o toró dá mi lójú pé ibi tán wà yẹn ojoojúmọ́ báyìí ló máa ma fi nà wọn. lábèsí lábèsí. mọ́mì ọmọ ọdún mélòó ni mi gan tẹ́ ń sọ̀rọ̀ ọkọ̀ tẹ́ ń sọ̀rọ̀ ọkọ̀ ah. ah, mi ti ṣe tán o. kò burú ọmọ ọdún mélòó ni ẹ. Hmm. tó o bá mọ èjì ẹ èmi mọ èjì ẹ. ọlábísí lábísí mo ti ń gbọ́ ẹ báyìí báwo ni ọkọ mi ṣe wà dáadáa. ẹ wo torí Ọlọ́run ẹ wo ẹ má bínú fóònù mi kú ni mo bá ti pè yín látàárọ̀ because àǹtí mi ti pè mí pé àwọn tó fẹ́ wá bá wọn tún lè ṣe ọmọ àwa torí ẹ̀ mo ṣe pè yín pé kí n lè wá gba spẹ́ẹ̀kì. kò sí wàhálà wo ibi láago méje lù bá wa láàárọ̀ yìí a ti ṣe tán báyìí a ti fẹ́ máa lọ. Ah, ah. bó àǹtí mi sọ fún mi pé aago méjì làwọn pípù yẹn máa wá ni. ẹ ò tọ́ ló sọ àmọ́ èmi ò mọ̀ pé ẹ ti gẹ́ẹ̀tì àwọn tó máa bá wọn clean nílé mọ̀ pọ́n ti láwọn tó fẹ́ bá wọn clean èmi kàn kó gbọ́n àwọn tó wà nù ilé ọ̀dọ̀ mi mo dẹ̀ kó wọn wá síbí àti kúrò níwá láti nǹkan bíi six thirty àdẹ̀dẹ̀ bíbá ì seven àti wọ bí. bò mú mi ẹ bá ti pè mí ẹ bá ti pè mí náà. wo má yọrẹ lẹ́nu ẹ jẹ́ ká pàdé lọ́la ọlọ́run aṣọ wàjọ lálọ́ òṣì ọkọ mi ọ̀rọ̀ àdìyà ọ̀rọ̀ ẹ̀ mọ̀ ẹ ṣe mà àwọn ìyá ìṣà ta ló bẹ̀ wọ́n ṣẹ́ ta ló bẹ̀ wọ́n ṣẹ́ kán lọ ṣe lé tí ìṣe kan ti lọ fi omi àdúrà yẹn wọ́n ti lọ fi wọ́n lé àǹtí mi báyìí. ọ̀rọ̀ mi trust the woman yẹn. Mada koro madu yo, ami yo, ma fi ìbànújẹ́ ṣubú mi tèmi nìkan wàá ṣoríire ẹ káàbọ̀ ẹ kú rìn sista mi ẹ ti lóyún yìí. that's the surprise. surprise. ṣubú mi. yes ma'am. jọ torí Ọlọ́run kí ni mo ṣe fún ẹ gan ṣé àjẹ́ ni mí ni àbí bọ́lá ti lọ wọṣẹ́ pásọ̀ wo ló gbàdúrà fún yín pé àjẹ́ nìyá yín o àbí mi ò ń ṣàbíyamọ tòótọ́ ni àbí kí ló ṣẹlẹ̀ gan tí ìyàwó ẹ fi lóyún tó tó báyìí sínú. tèmi àti ẹdẹ ń sọ̀rọ̀ almost every day tó sọ fún mi. ṣé kò ń ṣe pé ti sọ fún bàbá yẹn ẹjọ́ plan oníkẹ́ má sọ. mama how can you even say that. ẹ̀yin àgbà náà lè máa sọ pé nǹkan ẹni kò kí ń di méjì kí inú bí ni wọn láwọn fẹ́ẹ́ fi ṣe surprise fún yín ni wọn mọ̀ pé ọ̀tọ̀ nìkan táwọn máa bá ẹ má bínú. mọ́mi ẹ má bínú actually. Um, torí kó lè wá bímọ ilé náà ló yẹ ká dé uh, we had an agreement pé a fẹ́ kó yá yín lẹ́nu a fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ but i'm very sorry are you hungry. Mom, are you hungry? Iná mi ti bù. Aṣá àwa ó ti fẹ́ bímọ sọ́dọ̀ mi nsìn. Èmi ni màá gbé nǹkan mi dé, èmi náà màá rí. Ọlọ́run á bá mi sọ ẹ́ lọ́yà kàlàáfíà. O ò ní rí wàhálà. Níjọ́ ọ̀kúnlẹ̀ bá ṣe fi orókùn ọ̀tún kúnlẹ̀ báyìí fẹ́ wà lótò sí ti omi ò ní pọ̀ jù ẹ̀jẹ̀ ò ní pọ̀ jù a ní gbòkú jáde inú àlàyé bẹ́ẹ̀ la ní gbálàyé jáde inú àmì ṣe wá rí inú yín tó ń dùn yín lágbára Ọlọ́run ìbànújẹ́ ò ní wò àwọn ẹni bí ẹni èèyàn bí èṣù wọn ní láàrin yín wò mm. àwọn arógòbògò jẹ́ wọn ní gbòògò yín àbúrò ẹ ti ṣe oúnjẹ oríṣiríṣi sílẹ̀ mm. mm, mi. kọ́ lè ṣe ṣàwọn ẹ tó ṣe fún mi. ọ̀ọ́ oh, yín kọ́. ẹ eh, wọ́n ti wà ní street àwọn náà máa dé nísìnyí afárá títí ayọ̀ afárá títí ayọ̀. ìwọ náà bá wọn jó. ọ̀pọ̀ ẹni inú ṣe ń dún ewu yín ṣe ń dán ah mo miss gan i swear. Ọlọ́run yóò miss wálẹ̀. ó yẹ jí báwo ni us. bísí bísí. us kọ́nà Canada. ẹ àti us àti Canada ẹ ṣáà gist. ìwé ni wọn lára àwọn tó máa sọ pé us àti Canada ní màá ṣe bí àwọn ọmọ mi. ẹ̀yin lẹ mọ̀. anyway it was fun as in wow. lọ sí tí o rò tí wàá lọ jù tẹ̀ tí o jẹ́ àti bẹ́ẹ̀ film houses wọn cinemas wọn gbogbo àwọn studios wọn i made sure i visited all those places. kékeré ni o tó bá rí bí ṣùgbọ́n mi ṣe kẹ̀mí lójú kẹ̀mí nínú. ṣé mo kú pẹ̀lú ṣé kọ́ mi lórí? tí mo ṣe rẹ̀ níbi iṣẹ́ lọ́kọ̀ọ́ mi ò bá pa mi. a tún bá mi màsáàjì ẹsẹ̀ mi. a pa àwọn boyfriend ẹ̀ kọ́ boyfriend ẹ wo ìṣe ráyè. mi mo fọ́ ìtò yìí. ráyè o boyfriend. o ti dà wọ́n. sábẹ́ mi play free bó pẹ́sì ló ti ẹ̀ kọ́. ọmọ mi bọ́ọ̀lù àwọn. sórí ẹ̀ dà sórí ẹ̀ wá dáàbò àṣẹjù fífẹ́ sí. ṣé o kò dé rórì you are asking a question ṣé fíìmù ló yẹ kó máa wò ó sìn fíìmù ló yẹ kó sọ pé kó bẹ́ẹ̀ fi sìn. are you insane? mo bẹ́ẹ̀ sọ ọ́ di owó mi bẹ́ẹ̀ mo mo ṣàwèrè yìí. ti bẹ̀rẹ̀ wá wá wá wá wá ṣàtìrì ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ó ti bẹ̀rẹ̀ bá mi gbẹ ó ti bẹ̀rẹ̀ kó bá mi gbà. Ah. ẹ jọ ṣé gbogbo gift tó wà nílẹ̀ ni gift tó ń fún yín nìkan nígbà wedding. Ah. rárá o pastor èmi ti pick àwọn nǹkan tí mo rí pé mo need èmi ti kó lọ sílé wa. Ah, èmi náà kó ètò pọ̀ ń bẹ́ẹ̀ o mo ti kó tọrọ torí lẹ́yìn ìgbà tán ṣèyàwó tán wọn lọ lú òyìnbó ó dẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ ààrẹ lè ti gift mọ́nú ilé mo kó lọ sílé ọ̀dọ̀ wa náà àwọn tí ó ṣẹ́kù ń bíbà ẹ̀ àwọn tá a mọ̀ báwọn tó súnmọ́ apẹ́kípẹ́kí lọ fún wọn òun la fi sílẹ̀. mummy uh, really i don't know where this is heading. kí ni ọ̀rọ̀ gift ní ṣe pẹ̀lú nǹkan tẹ́fẹ́ sọ fún wa pastor you no understand. ẹ wo pastor tó bá jẹ́ pọ̀rọ̀ gift lẹ fẹ́ sọ almost gbogbo nǹkan tó wà nù láì fún wọn gift ni ilé tó ń gbé yìí ẹ̀bùn gbéyàwó ni bẹ́ẹ̀dì tó ń sùn lórí ẹ̀ ẹ̀bùn gbéyàwó ni matrasi tó fi ń sùn ẹ̀bùn gbéyàwó ni jẹnẹrétọ̀ tó gbé síta yẹn gan ẹ̀bùn gbéyàwó ni. oh no no i bought that with my money. ilé tí wọ́n ń gbé yìí èmi àtọkọ mi la fún wọn èmi kan tún fún wọn ìyàwó ní gífìtì ẹgbà ọrùn chain ló ń jẹ́ bẹ́ẹ̀ torí pé bí àjogúnbá ni nínú ilé wọn ìyá ọkọ tèmi ló fèmí tóun náà bá bímọ ń sìn tọmọ ẹjọ ọkùnrin tó bá gbéyàwó náà tún fún un ẹ wo gbogbo ọ̀rọ̀ yìí ó ń ṣe mí bákọ̀bákọ̀ lára o because right now gbogbo ṣe mi kí n pass lórí ọmọdé kí n lè máa dùn oh, ó ṣe mí kí n máa dùn. Oh, ah. ní agbára ìjà àdé àkójọ ẹ nínú. ẹ wọ Ọlọ́run fẹ́ fara wọn níbi ilé ni ṣe èdè rí òkùnkùn tó ti wà nínú ilé láti ọjọ́ pípẹ́ Ọlọ́run máa tan ìmọ́lẹ̀ sílé ni. Brọ́dá Ṣùbọ́mi kọ́ ló ń pariwo ẹ ta ló ń sọ̀rọ̀. ẹ jẹ́ ká tẹríba fún àdúrà ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù bàbá mi máa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa nínú ilé ní ọjọ́ ìní a fún òkùnkùn tó wà nínú ilé yìí pé máa sọ di ìmọ́lẹ̀ ah thank you jesus olúwa ṣe olúwa ṣe pé o tú àṣírí ogun tó ń jà nínú ilé yìí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Honey, have I beaten you again? Mm-mm. Oh, lu ọba ta ẹ̀ ni. O fẹ́ bú cha ẹ̀ ni mo nà. ó nà gidi kódà ó nà mí mọ́ ó nà yẹ mo yan olúwa ó nà yẹ nù. mo ti sọ fún yín pé agbára ọlọ́run wà ó dẹ̀ ṣì wá síbẹ̀ pẹ̀lú ẹ mo fẹ́ bi yín ní ìbéèrè kan ẹ jọ teacup tó wà lórí tébù yìí ṣé wà lára gift item tó fún yín nígbà wedding yìí. bẹ́ẹ̀ sir ara gift item tó wà ní. ah olùwà ṣe. àbúrò mi lábísílẹ̀ fún wa ó dẹ̀ mọ̀ọ́mọ̀ fún wa ní teacups ni set ni ó ní side plate ó ní gbogbo ẹ̀ because Kẹ́mi àti Ṣùgbọ́nmi tó ṣe ìgbéyàwó òun fúnra rẹ̀ máa ń ṣe ẹ̀yẹ pé ó láìkì tíì gan-an kò lè ṣe kó má mu tíì in fact métíì ló máa ń pè so ó dẹ̀ ní nǹkan tó òun kóhun fún wa nìyẹn in fact ó pọ̀ ó ní tí kò bá ṣe ń fọ́ ni ká máa mú mi and Ṣùgbọ́nmi fúnra rẹ̀ is really attached to the tea set nǹkan tó máa ń lò nìyẹn. ẹ gbọ́ my sister kí ló wá ṣe yín tẹ wá sọra yín di òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀ ń gbọ́ lábísí kí ni tiẹ̀ bẹ̀. gift lásán ni kọ́ọ̀pù. ẹ fi wọn lẹ wọn à ní jẹ́wọ́ ní ojú ti ẹ̀yin mọ̀lẹ́bí ordinary teacup lásán ni bọ̀ ní ojú ọlọ́run ọba èyí ìṣe ordinary teacup mo wá pa á láṣẹ fún yín nítorí ìwé mímọ́ ti kọ́ bí àyà yìí pa àwọn àlejò wọ́n ó fi ìbẹ̀rù bójó sájáde níbi kọ́lọ́fín wọn fún ìdí èyí pẹ̀lú ọwọ́ agbára ọlọ́run ẹ sọ tinú yín jáde. mi ṣe kí n jẹ́wọ́. kábíyèsí jẹ́wọ́ kí ni. kí ni mi ni mo fa gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ látijọ́ yìí. ẹ gbà mí uncle Ṣubúmi ìgbà tó ń ṣe masters ní school ìgbà yẹn ni mo ti mọ uncle Ṣubúmi ó dẹ̀ ọ́ láwọn fẹ́ fẹ́ mi mo wọ́n sọ fún pé mo ò lè fẹ́ wọn torí pé ó ti dàgbà jù mí lọ so ó mú mi bí àbúrò bí ọ̀rẹ́ mo wá introduce sister mi sí wọn ìgbà tí wọ́n rí i pé àwọn àti sister mi ti ń fẹ́ra wọn mo rí i pé. wọ́n ti sọ gbogbo òtàn tó ń sọ fún wa yìí fún wa látàlẹ́ ẹgbẹ́ ọ̀gbéyàwó kí ni ni kí ni tiẹ̀ pẹ̀lú tí kọ́ọ̀pù ṣẹ́ ní iṣẹ́ ni mò ń bí ẹ́. ìyá wa ẹjọ́ sọ tẹnu ẹ̀. ìgbà tí mo wá rí bí ọkùn ṣùgbọ́n ṣe máa ń ṣe sí sísítà mi tó máa ń kẹ́ wọn tó máa ń ra gbogbo nǹkan fún wọn tó ń kùn ṣùgbọ́n mi bá ti ra gbogbo nǹkan fún sísítà mi ó máa dàgbọ́ fẹ́ ṣí ṣọ́ọ̀bù fún wọn ni kó tó gbogbo àwọn ọkùnrin tí mi fẹ́ kò sí ẹ̀kọ́kọ́ tó ń kẹ́ mi bí ọkùn ṣùgbọ́n mi ṣe máa ń kẹ́ sísítà mi mo wá lọ sílé babaláwo. ẹgbàá mi lábí sí báyé jẹ. babaláwo ló wá sọ pé nǹkan tí ọ̀nkú ṣùgbọ́n mi bá ti fẹ́ràn jù ó ní kí n mú wá mo wá ra set of tea cups fún wọn as a gift torí pé mo mọ̀ pé wọ́n fẹ́ràn tíì gan torí ẹ̀ mo ṣe ra set of tea cups fún wọn wípé tó bá ṣe rí kọ́ọ̀pù yẹn nínú ìsítà mi máa ma bí wọn lọ́ máa fi nà wọ́n pa. ẹ̀wù ẹ̀ fi ilẹ̀ ìyá wa. àṣìgbẹ́ ní àṣìgbé ọmọ wọ́ọ̀dù káwa lẹ́nu mọ́ ọmọ àlè ìfọwọ́sí rí ẹ ọfẹ́ pápọ̀ ẹ̀gbọ́n ẹ̀. Ah eléyìí ń ṣe nínà ah, kì í ṣe nínà ẹ wò ẹ filẹ̀ ẹ filẹ̀. Ah, pásítọ̀ ẹjọ́ mo fẹ́ sọ̀rọ̀ kan mo fọlọ́ ń bẹ̀ yín ẹ̀kọ́ sọ fún lágbèsè kó jáde kó nílé wá sí kó dẹ̀ máa ẹ̀fà wá síbí mọ́ láéláyé. àbẹ̀tẹ̀ máyà kí fọ bí ẹnu sara sí ẹ o. ẹ jọ tí fi ọkọ ẹ bá mi bì. o lè sọ fún mi yín pé ìwọ ló wà nídìí ẹgbà tó ń bẹ̀ tó wá dá mi. ó ṣe mí ò ń gbà mí aṣẹ́dúpẹ́ lọ́wọ́ tó ń ṣe tó rà tó o bá dìde lórí ìkúnlẹ̀ yẹn má jẹ́ kí jápẹ́tẹ̀ ṣẹ́ wá dìde bí o ò dáyẹ̀. ẹ wo brother ṣòkò mi ìyá wa ẹ filẹ̀ ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ẹ̀yin ò tó ọlọ́run ìwé mímọ́ dẹ̀ ti kọ́ pé ọlọ́run ò fẹ́ràn kéèyàn máa jà fún òun torí òun ni ọlọ́run òru fúnra ẹ̀ ẹ lè jà fọlọ́run tẹ bá lẹ́ẹ̀fẹ́ rí mọ́ ẹ ti ń jà fọlọ́run mo wá fẹ́ kó yé yín pé tí èyí ò bá ṣe ìmíràn máa ṣe torí tóun ò bá ṣe nǹkan tó ṣe àti kọ́ pé èèyàn kan máa ṣe tí ò bá wá ṣe láti ọ̀dọ̀ tiẹ̀ ẹ ẹ mọ̀dọ̀ ẹni tó ti máa ṣẹlẹ̀ tó máa ju nǹkan tó ṣẹlẹ̀ tó ti lè la ẹ̀mí lọ kí àṣírí tó tú fún ìdí èyí ẹ̀yìn fílẹ̀ a máa ṣe deliverance fún torí àwọn ẹ̀mí kan ló ń bàgbé. ẹ ẹ máa ń lọ ojú àṣírí kẹ́ lọ́ọ́ ṣe ra padà ẹbí. ọlọ́run máa kọ́ wa bó ń ṣe ẹ ohun tó dára òun fi àdúrà èyí tí ò dára òun fi àdúrà níbi tí àṣírí ti tú tán yìí ẹ jẹ́ ká fi ìyókù sọ̀wọ́ ọlọ́run kí ogun tó ti ṣẹ́ kó má gbèrè mọ́ lẹ́yìn èyí tí a bá ti gbàdúrà tán àwọn teacups tó lóko yẹn ẹ máa lọ kó jáde a máa kó lọ ìta a máa lọ fọ. gbogbo ẹ̀ ní máa dìde lọ fọ gbogbo ẹ̀ tètè ń sìn gbogbo ẹ̀ ní máa fọ́ dànù. kí ogun tó ti ṣẹ́ kò ní gbèrè mọ́ alágbára lọ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. ẹ kọ́kọ́ bèèrè fún àdúrà. bàbá ẹ̀ ò sọ fún mi o. má dákòrò má dùn lọ. ìbànújẹ́ sàníyàn àmì o. apẹ́ kó tó jẹ èyẹ kò yẹ kó jẹ bànújẹ́ òwò àjọsọ wa pọ̀ nìyó ojú ìfẹ́ rán wedding gifts. ọ̀rọ̀ tó ta kókó tí yóò ṣe tú tí yóò ṣe tú tí yóò ṣe mọ́ ó sọ lọ́gbọ̀n mi kọ́ o rárá ọgbọ́n ẹni inú ẹni ló ń gbé ìwà ẹni ó ń bẹ lọ́kàn ẹni ká ló mọ̀ bí ọ̀rọ̀ ìgbèrò wà o ìsọ ti ràn mọ̀ káyé ká ló mọ̀ ẹni ṣú sára yàn ká ló mọ̀ o.